Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 11. Basic Dialogue, Dialogue for Learning. Ba. Ba. Ba. Ba. Kí ló fẹ́? Kí ló fẹ́? Kilo fẹ́ ba. fẹ́ What do you want? Kí ló What do you want to get? Kí ló Ẹ̀wù. Ẹ̀wù. Mo fẹ́ ẹ̀wù. Mo fẹ́ ẹ̀wù. I want a shirt. Mo fẹ́ I want a shirt. Mo fẹ́ Àti. Àti. Kíni. Kíni. Àti kíni. Àti kíni. And what, or what else? àti kíni. and what else. àti kíni. ṣòkòtò ṣòkòtò ṣòkòtò ṣòkòtò mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣòkòtò. Mo fẹ́ ṣòkòtò. I want a pair of trousers. Mo fẹ́ ṣòkòtò. I want a pair of trousers. Mo fẹ́ ṣòkòtò. Àti kíni.